بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àánú Ọlọ́run ní fàwa àtìyín lẹ̀ àmín àtàwa àtìyín Ọlọ́run máa ṣe wa kù lórí dáadáa àmín jẹ́ atánlérí jẹ́ mùsùlùmí gbé wa dìde níjẹ́ mùsùlùmí ṣe wa ní ọmọ àlìjánná àmín gbogbo yẹ̀ dátà àjọ wura wa ń lé àti nìní kí wọ́n sí ẹ̀yìn gbà mí wọ́n mọ̀ sí à program wa àánú ọlọ́run lè kálukú wa bá ń bẹ́nu àwọn èèyàn wọn ò lè sí à program wa hmm. àmọ́ wọ́n ń tẹ̀lé wa. Hmm, wọ́n láìkì ẹ̀. wọ́n láìkì ẹni rí náà àmọ́ wọn ò lè sí àì torí wípé wọ́n ń bẹ̀rù káwọn kan mọ́ mọ́ àwọn tí àwọn ń bá ṣe eh, eh, kò sí tí wọ́n fi ń ṣe hmm. lókùnbà tí ẹ bá ti wà lórí dáadáa lórí òdodo lórí òdodo inshallah ìmọ̀ àfọkàn míì sí tí ọba ti ní tọ́lọ́wọ́n ọba nínú ìyẹn ni. máa jẹ́ kọ́ta ó borí èèyàn kéèyàn sáà ti dúró déédéé hmm. bọ́lọ́wọ́n ọba dúró gbìyànjú tí wọ́n náà máa gbọ́n hàn béèyàn bá ṣe léyìí èèyàn lábọ̀ rẹ̀ àánú ọlọ́run nífà wà tìyín lẹ̀ ìdáhùn sí béèrè ni tòní tá a tó fi ń béèrè lọ́wọ́ kálukú wa wípé àwọn àfa àwọn àgbàlagbà tí wọ́n ti lọ tí wọ́n ń pa àfa ni wọ́n wọ́n wá nídàáyìn ìgbà tí kálukú wa sì ti mọ̀ yí pé jálàbí kì í ṣe inú kò sínú ẹsẹ̀ mùsùlùmí. bẹ́ẹ̀ni kò sínú ẹ̀sìn rárá. kò sínú ẹ̀sìn rárá kò ráyè jókòó hmm. gbogbo àwa wí wó tòwórò tí ìyàbá wò lè mú wáyé pé ah yín tá à ń wí náà nìyí hmm. <laughs> kò jọra wọn. Hmm. a ti wá mọ̀ pé àwọn àfáà yìí oníjálàbí ni wọ́n àwọn àfáà yóò wá sí láyé mọ́ àbí wọ́n tiẹ̀ wá sẹ́kù sáyé nínú àwọn àfáà wọ̀nyí n tó fa ọ̀rọ̀ yìí ni wípé lọ́sẹ̀ tó kọjá tó bá gbàgbé a gbé fídíò kan jáde tá a pè ní ẹ ti jẹ́ mm, broda kan ló wá comment mm. a sì máa ń ka comment náà ní lárilári mm. kódà àti màwọn èèyàn tó jẹ́ wípé àwọn ò sí bí fún kíní kan wọn ò ní comment dáadáa láyé àfi bú èpè torí tí wọ́n lè dágbé fúnra wọn náà ni wọ́n ń kọ kódà bàbá gbọ́dọ̀ jáde tọ́rọ̀ yìí bá lọ sápáná tí ò tiẹ̀ níbàtàn pẹ̀lú ẹnì kankan wọn ò ní sọ wípé ah ka ẹ̀kárì ọlọ́run lè kán lọ́bàríkà yín ẹ̀mí yóò gùn lórí dáadáa wọn ò ní sọ yẹn wọn wàrú wọn ń retí ìjọ ta sọ tí. Hmm, yóò kọ ẹ ọ takò fẹnu tí wọn ni. ó takò fẹnu tí ah, ni. ọ̀rọ̀ burúkú ni kọ́lọ́mọjà yóò sì wá àní sì wí. Hmm. bá sì wàhálà yé Eh, ọlọ́run jẹ́ wọ́n sì wá gbọ́ ìjọ hmm. lẹni bí òní sòdodo gbọ́ tẹ́lẹ̀. wàláì kéde pé ó kù díẹ̀ ká tako ife. inú. ó tako fẹ́nu ẹ̀ àná ọlọ́run nípa wa ti yín lẹ̀. broda yìí wá comment wá hmm. béèrè béèrè orúkọ broda náà ni adé ọlámi. Hmm. ó ní báwo ni kí ọmọ kéwú ṣe pán àfa àtọkọ ní kéwú lé wọn gbàgbé ilé. wọn wá ní ṣùgbọ́n tó jẹ́ pé oníjàlàbí pọ́nbélé ni àfa náà ṣùgbọ́n tí ọmọ kéwú ti rí òdodo tí ó sì ti kúrò lọ́dọ̀ àfa bẹ́ẹ̀ Hmm. irú àpọ́nlé wo ni irú ọmọ kéwú bẹ́ẹ̀ máa ṣe fún àáfàá bẹ́ẹ̀ lójú rẹ̀ àtìlẹ́yìn rẹ̀. Allahu lójú rẹ̀ àtìlẹ́yìn rẹ̀. sẹ́ni pé ìbéèrè yìí ìbéèrè ni tó gbọ́dọ̀ sí kálukú wa kó wa wa ó gbọ́dọ̀ sí wa hmm. láǹfààní. ní mùsùlùmí òdodo eh. anakumullah. Hmm. torí pé àáfàá téèyàn gbà láàfàá ọwọ́ akọ̀yàn kéwú èèyàn ti wá lágbọ̀ọ́yé pé ntàáfàá wa ń ṣe yìí mà ta kẹsìn. Hmm. bí ẹ bá mà tán lérí eléyìí ẹ mọ ní báàánú Ọlọ́run pàdé àáfàá yìí ọ̀wá ti kú àbó ti kú kéèyàn tó gbódodo pàdé ǹjẹ́ àáfàá yìí ẹni yìí wá ní ah, Ọlọ́run bá lékún ah, bá lékún àlùbáríkà bọ́dà yìí sọ pé ẹni tó bá ní kàn sí ni máa béèrè irú béèrè báyìí. Hmm. tó ní kàn sí gan àwọn ọ̀rọ̀ báyìí ní jẹ́ pé mo dórí kò yé mi mọ́ hmm. kì í sọ̀rọ̀ àtàwọ̀jà. Ah, orítakò yé mi máa ta ìta ọjà wọn náà kọ́kọ́ wúra rẹ wò nígbà tó gbọ́jà kalẹ̀ tán ní ọ̀yá ó àdúgbò yín èèyàn mélòó náà ní kọ́lé lọ́wọ́ ń bẹ̀. Hmm, tó wá ní òyá. ẹ ẹ ọsìn ní bíríkìlà ní ọlẹ́ àkó síṣẹ́ lọ́wọ́ àwọn mélòó ní kọ́lé lọ́wọ́ ládùúgbò yín ní tó ṣe ìwọ́ fi ríṣẹ́ gbà náà lọ́sàn àwọn náà tí wọ́n nílẹ̀ ńlẹ̀ tí wọ́n rí kọ́. Hmm ìtumọ̀ rẹ̀ ni pé oníjàlàbí pọ́nbélé ní táwọn náà fi lè fi pọ́nbélé kún ni wípé ah! ẹni tó di ẹrù tí wọ́n ń pè ní jàlàbí tó di tó kún kẹ́kẹ́kẹ́. Hmm. ó kún kẹ́kẹ́kẹ́. gbogbo ohun tí máa gbìyàn kúrò lójú nílànà ẹ̀sìn lè ń tọ̀hún di mẹ́rù ẹ̀. subhanallah. àfẹ́ èèyàn sì ni ọkọ̀ yẹn ń kéwu ń retí kéèyàn sanjọ́ bóyá látàyé dálíkì àmọ̀ pé mo fẹ́ jẹun rẹ o bí bá sì kúrò láyé mo fàdúrà ránṣẹ́ sí mi ẹni yìí sì ní nínú ta màmá pẹ̀lú ìpè pé jálàbí pọ́nbélé nínú ẹ̀ ò ní kéèyàn máa yẹsẹ́ wò. Hmm. àkàbí. kéèyàn máa yẹsẹ́ wò. kéèyàn máa yẹsẹ́ wò. Hmm. ó rí i pé bẹ́ẹ̀ bá ti yẹ ọmọ tálíkì ọmọ ọmọ aláìlójútì tí ò ti sìnrìn nínú ròrí hmm. àwọn àdádálẹ̀ bídíà àwọn bídíà ó rí polisi méjì làwọn àfáà pín sí bídíà mọ̀ káfíra bídíà mọ̀ fásikọ̀ èyí tó gbẹ̀yàn jáde nínú ẹ̀sìn àti bídíà tí ò gbẹ̀yàn jáde kúrò nínú ẹ̀sìn. bídíà tó gbé yẹn jáde kúrò nú ẹ̀sìn tó jẹ́ pé ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ní pọ́nbélé àmọ́ ki lọ mẹ́sì ò kéèyàn máa yẹsẹ́ wò kéèyàn máa wò láwọn èèyàn ń tẹ yẹ̀pẹ̀ ń wà tẹ́lẹ̀wọ́ ń wo tẹ̀sùbà ń wo omi ń kan bọ́bá dọ̀lẹ́ wá gbábọ̀ korúkọ rẹ kalẹ̀ korúkọ rẹ kalẹ̀. ọlọ́run sì ti yànnà náà wípé innahu man billahi faqad harrama Hmm. ọlọ́ni gbogbo ẹni tó bá dẹ bọ̀pọ̀ mọ́ ìgbésí ayé rẹ̀ fọkọ̀dé haramallahu alayhi alijanna alijanna ti dèwọ̀ fíntọ̀ ẹ́ wọ́n ma wá ònà iná làbọ̀ ẹ̀ wọ́n ma lè zọ́ọ̀lì mìíràn mìíràn ànsọ́ ọlọ́ni gbogbo ẹni tí ó gbà á lẹ̀ lọ́wọ́ mi alábòsí ni ó mọ̀ òdodo hmm. ẹni tí ó gbà á lẹ̀ lọ́wọ́ mi ọlọ́ni kò ní sálárà sí falábòsí. Allahu akbar. kéèyàn máa fẹ́ èèyàn pé ó dẹ bọ̀pọ̀ mẹ́sìn hmm èyàn náà sì mọ̀ pé ọlọ́run ti yànnà náà pé ẹbọ lélẹ́ yóò kílẹ̀ àsì ọ ọ tí wàá ń fàdúrà ránṣẹ́ sí i nígbà tí ò sí láyé mọ́ pé kọ́lọ́n fi sálè jẹ́ náà àà hmm. ọ̀ ń tìràn mọ́lọ́ nù. Hmm, ọ̀ ń tẹ̀lé ara rẹ nù. ẹ pé kọ́lọ́n wọn gbẹni tí èsè tiẹ̀ ntí ọlọ́run ti lóun ní dìmẹ́rù kó di mọ́ túláàsì. Hmm. ìmọ̀ bí ọlọ́run nínú ni. kò jọra wọn. kò jọra wọn ọkọ ní kéwù nù òun ìṣe ni àdúrà mọ́. Allahu akbar. ẹnìkan ò ní ta kan gbọ̀n ẹlòmíì ọmọláì lójútì hmm. òní ó gbé gbogbo kúmò lórí gbogbo ẹni tó bá jẹ́ pé ó láwọn torí pé àwọn tó yẹ pé bídíà gbogbo bídíà àkàbí àwọn òdòdó ló pé tẹ̀sírí ìwù ni hmm. èèyàn ṣòfin lónú ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe ṣòfin nínú ẹ̀sìn ẹni tó lẹ́tọ̀ọ́ àti mítàṣírí wà nínú ẹ̀sìn ọlọ́run ni hmm. yìí tó fi rán ànábì bí wọ́n bá ti wá mú tiẹ̀ wá àwọn nǹkan tí ó sì gbẹ̀yìn jáde nínú ẹ̀sìn bóyá àfáà rẹ̀ ìmọ̀ ọ̀nà lè ka yàsí ní àwọn èèyàn máa hmm. dáhùn yẹn sàrà. máa dáhùn yẹn sàrà ọ̀kárí àtàbí. àyà kùmùlà náfìlà yíyan. èyí eh, náfìlà tí ò lẹ́rìí hmm. bí a mọ̀ sí maulidi. Hmm. lópin ìgbà tí àwọn nǹkan wọ̀nyí ń ṣe bídíà ni àmọ́ kò gbé kúrò nínú ẹ̀sìn. torí pa nẹ́bí ni mọ̀nà amílà amálà lẹ́yìísà àlẹ́yìí amúrúná fàáwù àrọ́dùn. gbogbo ẹni tó bá ṣe nǹkan tí ò lẹ́rìí nínú ẹ̀sìn fàáwù àrọ́dùn èyí tó ṣe wọn lọ́hùn nígbà Hmm, kele pé gbogbo etiti ń ṣe bọ̀. ìyá kò mú lọ. ọlọ́run èsè bẹ́ẹ̀ nígbà tí ìyẹn wá jẹ́ ire ẹni ire ni déwájú ọlọ́run sáwọn ibì kan yẹn nẹ́fìlà tí ọ̀lẹ́rì ìmọ̀ sáwọn àsìkárù kan tí ọ̀lẹ́rì ìmọ̀ sáwọn àkójọ àdúrà kan ìmọ̀ wa ní ntọ́sẹ̀ yìí ó bí mi nínú gbogbo sẹ́ẹ̀rì rẹ ìjẹ́nire rẹ ìmágbẹ́bọ pẹ̀lú mi ìmámasògùn àwúre ìmámasògùn tajà ìyítọ́sẹ̀ yìí náà bí mi Allahu akbar ọlọ́run ìsalábò sí. ọlọ́run ìsalábò sí. Allahu akbar. làlábì fi ní fàáwá rọ́dùn èyí tó ṣe òun náà lọ́lọ́run ò ní gbà. sallallahu alayhi wa sallam. ó lè ní sẹ́ẹ̀rì míì tí ó kọ́ fà èyí tí fi ń dá wàhálà lẹ́yìn. tí fi ń sa àkókò rẹ̀ hmm. tí fi ṣe lófo yìí. Hmm. àṣàlátù tí ò wọ̀nyí. ìmọ̀ hmm. kóbi olóbi ìjọ wọ̀nyí. ìmọ̀ dáhùn yẹn sára tí ò nítumọ̀. tí ò nítumọ̀ òun dáhùn yẹn sára ó lè ní ẹ lọ lè gbé fún afọ́jú àmọ́ àwọn yẹn kan bẹ ń gbẹ́nu àwọn àfa àtàwọn àgbẹ̀ bọ̀. Hmm. àwọn jálàbí pọ́n mi nínú. Hmm. kùrìbá ni wọ́n máa pè wọ́n ní akíní ah, bẹ́ẹ̀ mẹ́ẹ̀ abila àti kábílà àwọn ọlọ́run o ọlọ́mọdé àṣírí ibú o gbogbo orú àwọn nǹkan wọ̀nyí káàfin èèyàn wá ọ gbọ́dọ̀ torí ẹ̀ tó ìbá sọ ọmọ àgbákò ọ gbọ́dọ̀ torí ẹ̀ sọ pé òní ṣàdúrà fáàfáà rẹ máa ń torí pé kọ̀dánù gbọ̀n sí. Hmm. kọ̀dánù àìdánù gbọ̀n sí rẹ̀ mọ́ ìyàpọ̀ lọ́n lọ́dọ̀ tiẹ̀ ní tó bá mọ̀ pé ó dáa kéèyàn dáa sí kọ̀ wá dáa sí ó lè níṣẹ́ eré míì tí ó kọ́ fà wájú ọlọ́run.

lódodo àmọ́ ọ wá ara àwọn tí wọ́n dá sí. nítorí wọn gbógun tì wọn. nítorí wọn gbógun tì wọn pàgbà kò tiẹ̀ di méjì. bẹ́ẹ̀ni ọmọ lódodo yẹn ń gbẹngẹn gbọ̀n wọn ni kí lọ kó hànú bí ẹni bí ewúrẹ́ yìí. subahana dábàá wọn gẹ́gẹ́ gẹ́gẹ́ lẹ́yìn fẹ́ ẹ̀hún tà ni. subahana anabi lóni ẹ anabi rẹ wo. sọ pé èyí ò ti mọ dodo. abẹ́nitọ́jà wípé òun náà bọ́yá kó tó kú ò láyé ọmọ pé n tóun ṣe ọ̀dà nítorí wọn àwọn máa pè é pé n tẹ́ ń ṣe yìí máa takẹ̀sí ká máa yẹsẹ́ wò ká máa kọmọ lọ wẹ̀ lódò. torí àwọn àfa bídí àjálàbí tó gbé yẹn kó nú ẹ̀sìn hmm. òun là àfa àtọjẹ yìí pé kò sí ní tẹ bá dọdọ rẹ tẹ ní bá. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe òyìnbá pé ẹ fẹ́ kọ́kọ́ àti ìyàwó lura wọn bẹ́ẹ̀ bá bẹ̀ yóò ní à. ẹ sọ lè rí fọ́tò rẹ̀ yẹ̀bẹ̀sẹ̀ rẹ̀ náà ni ó bu wa bọ́ ọba fẹ́ lé ọ̀gá rẹ̀ ń pò pé kí wọ́n gbé wọ síbẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà lẹ́lọ. Hmm, bàtẹ́sí òsì rẹ̀ ni ọmú wa èyí tó fi wá fún ọmọ rẹ̀ pé gbára lọ́lọ́ àkókò tiẹ̀ náà fẹ́ dé rárá kò ní wí bẹ́ẹ̀. Eh, eh, ah, ìyá ọmọ kan bẹ mọ náwó lérí rẹ ẹ wá lóhùn ní fẹmi mọ èmi ni tó fi graduate mi ni mo sanwó gbogbo school rẹ bàbá àwa ni wọn kò ní fi ọmọ ní ìbò lọ wá fọ́tò rẹ̀ wá èyí tí ó fi gbà mọ̀ràn pé ọlọ́run ní kì í ṣe tiẹ̀ ni wọ́n pàdé ń tiẹ̀ kò ní wí bẹ́ẹ̀. ẹni tí ó béèrè ni pé kí ló kọ rẹ̀ kí ló kọ ya rẹ̀ irú àwọn àfáàwọn yìí wọ́n jè sọ́fìn tí wọ́n ṣe ní àdúrà mọ́. Hmm. àwọn jálàbí pọ́nbélé nù. kò sí mọ́lẹ̀ lára wọn bàbá. kò sí mọ́lẹ̀ ó tún wá ń gbódòdó pé kò dáa ìtú wá ń ṣépè fáwọn èèyàn tí wọ́n wí pé àwọn ọmọ lálá sí àwọn ọmọ tí ò lẹ́bi tí ò níran wọ́n wá wò lú lójijì lọ́sẹ̀ gẹ́gẹ́ wọ́n ní a máa yẹsẹ́ wò mọ́ àwọn eléyìí bú ah, ah. Hmm, ń gbógun ti nù. ń gbógun ti sí Ọlọ́run nù. ìyí òun ti mo dodo hmm. bọ́bá wa sẹ́kù sáyé àkànbí hmm. tí ò tí ì kú a máa ṣàdúrà fún àmọ́rú àdúrà o. ibi tí sọ wa kù sínú ọ wà láyé gẹ́gẹ́ bí àgbàlagbà ọmọ pọ́nlé ó lè tàtàrà pọ́nlé yìí tó bá ń fún náà tó ń pọ́nlé yìí wọ́n kọ́ ọmọ bá búbú o hmm. hmm. àtàbí ọ lè wú àwọn bí ẹjẹ odò tó dáa hmm. kọ́ra lọ. àbáṣọ tó bá dáa aṣọ tó bá dáa kọ́ bùn bàtà bàtà kọ́ bùn fìlà kọ́ bùn kọ́ra nǹkan nǹkan tútù gan-an bàbá ẹ máa mú ó lè tàtàrà yìí náà yóò sọ ma ah, ah Hmm. mo rò pé bá ti ẹ̀ bá ti gba ẹni tó gba yí èèyàn èèyàn ní jèrè rẹ̀ mọ́ ni à kò rí bẹ́ẹ̀ ní tẹ̀ ń ṣe yín náà mo fẹ́ kẹ wá ṣe wàhálà tó báyìí kẹ máa wà lè jẹ́nà ní ọ̀dà hmm. àdúrà tó máa wá ṣe fún hmm. tó bá wà láyé òun náà làdúrà tá nàbí sàlá sàlá máa ṣe fáwọn Yahudi tá bá ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ tí wọ́n bá sín anabi máa sọ tí yahudi bá sọ ọdún tí mùsùlùmí bá sílẹ̀ gbé yẹn tó bá sílẹ̀ sìn yìí tá nàbí fi yàrá mọ́kànlá nàbí wà ní yahdikumullahu wa yuslihu balakum. sallallahu ọlọ́run fọ́nà máa yẹ ibi ẹkùn sí ọlọ́run bá a tún yín ṣe. àwọn máa ṣàdúrà tó ṣe rẹ tó jó ń jálàbí tí ò tí kú. Hmm. èyí tó bá wá kú ó ti kú lórí jálàbí ntáyìn mọ̀ ní jálàbí ni o. ọmọ pàwọn àfáà tiwa hmm. ọlọ́run abẹ́ àfàánú rẹ bẹ́ àkọ́kọ́ náà àwọn àfáà tiwa. Hmm. ètí wọ́n fi ń jẹ́ ni àdúrà ni wípé gbogbo ohun téèyàn máa pè ní ìran ẹbọ téèyàn máa mọ̀ wọ́n jìnà sí. ọ̀kárí. àgùnmọ̀ yìí wọ́n àwọn gangan fi mú kọ ni. àwọn gangan fi mú kọ kódà àwọn àfa wa ń jọ kan mọ wọnú ilé wọn wọn wá ní ah, gbogbo ntọ́ bá rí ìta gbé mọ́nú agolo kò sí kankan bẹ́ẹ̀ wà fògùn wòsàn ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ sàṣẹ hmm. o. ogun ojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ogun ojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ogun náà ogun yẹn yàgbẹ́ jẹ àmọ́ pé yẹn ogun yìí o torí pé tó bá jẹ pé bọ náà ni wọ́n bá tán lé lérí Ọlọ́run ti yànnà náà pé má kánà lìnà bí yìí wálẹ̀ dínà àmànú àyẹ ságífìrú lèlè mùsírì kíìnà wàlà òkánú olè kórìbà mi bá àdìmọ àtàbà yànnà láwọn àná ń àṣìyà àbòlìjẹ yìí. Ọlọ́run kò tọ́ fúnra anábì wa àti gbogbo mùsùlùmí ayé hmm, kẹ́ ẹ máa wá tọrọ àforíjì fẹ́ni tẹ́ ẹ mọ̀ pọ́ tán lórí ẹbọ ọ̀pọ̀ hmm. àná lérí ẹbọ Ọlọ́run kódà wọlé òkànnù hó lè kórè bá. kódà bó ti wọlé jẹsẹ ọrùn yín tó kọ jẹ mọ̀lẹ́bí yín. Hmm. mi n bá a di ma tàbí yẹn lọ àná lẹ́yìn ìgbà tẹ ti mọ̀ pọ mọ nẹni wọn kí ló máa ṣàdúrà funfun. tó sì yọ. ó sì yọ bẹ́ẹ̀. ọmọ pé gbogbo tá a fa ààrẹ ṣe tẹ jáde láyé iṣẹ́ kan ni gbogbo àfa àti tu adìẹ ní òhò. ní òhò káì òtútù máa ń mú wọn ládùúgbò. Hmm. àfa àti tu adìẹ ní òhò. àwọn àfa mi ń bẹ mọ́ da ilé wọn alẹ́ mi. Ah! èmi lọ́sà ẹ lójú tì sí tó bá ti gbá bàtà aṣá rẹ̀ báyìí sọ ah. pé hmm. irú àwọn nǹkan wọ̀nyí ń bẹnu àwọn àfa. Ah, ọlọ́run jáwọn mùsùlùmí òdodo gbọ́ yín yé. tọ ọ dìgbẹ́ lánàá nísìn ah, eh, lánàá náà ni àwa àti bàbá wa kan sọ̀rọ̀ ọlọ́run abiyafanu rẹ bẹ́ẹ̀ bá ń wà pẹ̀lú bàbá wa dáadáa àmín àmín bàbá wa yìí wá ń sọ pé wọ́n wá ń sọ fún mi pé nǹkan ti bàjẹ́ ti pẹ́ hmm. wọ́n làwọn ṣe wá sí lọ́bì kan àwọn wá àwọn wá sí wá sí lálẹ́ hmm. ìmáàmù ìlú táwọn wá dé sọ́dọ̀ rẹ̀ hmm. àṣẹ ó wà nù ẹgbẹ́ múlẹ̀ ó wà nù ẹgbẹ́ awo ẹgbẹ́ àwọn abọ̀rìṣà àwọn abọ̀rìṣà bá rán ìmáàmù yẹn sáwọn yìí pé ah, bá wọn sọ fáfá rẹ tó gbà lálejò ah! kó dákun kó padà síbi tó ti wá kò sáyé wá sí lákòókò yìí àwọn ní nǹkan táwọn fẹ́ ṣe lóru òní àtọ̀lá àtọ̀tọ́lá ọlọ́wọ́n bíi ìmáàmù léèrè pé ah, àwọn abọ̀rìṣà wá bá ọ wọ́n ní wọ́n ní ìmáàmù wọn sọ fáwọn yìí pé àwọn èèyàn wọn ni àwọn jọ wà náà àwọn tó ń ṣe náà ni. Ah, odidi mọ́mù fò fẹ́ǹsì. ẹyìn eh, tíjọ́ táwọn náà bá wá sọ́dọ̀ tiẹ̀ táwọn èèyàn rẹ̀ náà bá sọ pé kò sáàyè bó ní ó ṣe gbọ́nù. subhanallah wọ́n jẹ́ wọn dá sẹ̀ríà fún ẹ wò mọ́mù. ìmọ̀mù àwọn bu ìpéjọ. ó mà kírun ṣòfò. wọn làwọn wá sí wá sí ní alẹ́ ẹjọ́ náà <laughs> wọ́n ròyìn tó ṣẹlẹ̀. wọ́n ròyìn ló fi jásí pé téèyàn bá gbé ara lọ́lọ́run sọ́ọ́rí tó o bá ti fẹ́ kọ́ wú eh, eh, àwọn eh, àwọn ẹni bí àwọn wọn ń pète pèrò ọlọ́run yóò gbára lé o hmm. yóò kú ọyọ bó bá sì bó bá jẹ́ kí agbára wọn kọ́ràn ó fi ṣàdánwò ní kípò rẹ̀ ó lè bá a ga níwájú ẹ̀ hmm. wọ́n nígbà táwọn síwáàsí lọ́wọ́ ń jọ́nà lálẹ́ jọ́nà hmm. wọ́n ní àwọn gaslambu sì mọ̀ dànù làhàwùlà wàlà kò wàtà ilà bìlà. wọ́n ní láàrin ibi táwọn ti ń ṣe wá sọ wá dàgbà tí àti ajánásì àtàrọwà sí òkè àwọn ajánásì wọn sọ pé bàbá àwọn ò rí yín mọ́ òkè làwọn ń rí àwọn kan gbọ́hùn yín ni. làhàwùlà wàlà kò wàtà ilà bìlà. wọ́n ṣàlàyé ń tọ́sẹ̀lẹ̀ hmm. irú ìmáàmù yìí kírú ìmáàmù yìí ọwọ́ akóga wa ni a ah, ìgbẹ́ lálẹ́ jẹ́ nínú ẹ̀ báyìí a ah, ìgbẹ́ náà kẹ́. subhanallah marizawu kọ. àdúrà nù. Hmm. èyí fàdúrà ránṣẹ́ sẹ́ni tá a bá mọ̀ wípé

ọ̀tọ̀ ọlọ́run lẹni tọ́ka fárẹ́ èèyàn ọba hmm. àdá èèyàn nítorí pé èèyàn èèyàn láwọn kankan hmm. ó sin lọ́run dáwọn ibìkan wá láwọn ibìkan díẹ̀díẹ̀ tó kù sí. àbíjẹ hmm. yẹn gbé. àbíjẹ yẹn gbé. ìmọ̀ nǹkan sọ̀ látòjọ ìmọ̀ sàwọn nǹkan wọ̀nyí. àwọn nǹkan wọ̀nyí kò tí ì gbé kúrò ní àwùjọ ẹ̀sìn àwọn àfa àwọn kan yìí hàn tú lọ́wọ́njọ kan wọ́n sì bá mi lórí tí ì hàn tú èmi ò kọ́ yín ní kéwú kẹ́ máa fi hàn tó fáwọn èèyàn o ntí mo kọ́ yín kéwú fún ni kẹ́ máa jóhun àsí kẹ́ máa kọ́ àwọn èèyàn. Allahu akbar. èmi àfa ẹ má ìhàntú o ẹ kó wàhálà kó lẹ mo yẹ hàntú. Allahu akbar Allahu akbar. mo yẹ hàntú. Allahu akbar. tọ sẹ́rù àwọn àfa yìí sẹ́ni ibi wa ni wọ́n lọ́dọ̀ wa <laughs> tẹ́yìn bá sọ mi àgbákò hmm. àfa àtọ́ bá hmm, àná náà nífa wà tìyín lẹ̀ a máa tẹ̀síwájú subhanaka la umma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.